nínú ẹgbẹ́ tó wà islam ló jẹ́ ni kristẹni ló jẹ́ ni nǹkan ọba ṣe láyé ọ̀sọ̀ nígbà tó ọba kú tájà láyé má là ń sọ yìí ọ̀dà sì wà púpọ̀ kọ́dà bí bá lọ yín tì káà ní mẹ́wàá gbẹ̀yìn rọ̀mọ́dọ́n yóò tó wá fún wa lówó ilé lábẹ́rẹ́ ká nílé yọ̀ọ́ láfa mi ní síbẹ̀ o amóhùnlé láti lè kájú líle ọlọ́mọlá bẹ́ẹ̀ gbogbo dáadáa tálájà rà yìí máa ṣe ọlọ́mọsàjọ bá pàdé nù sáré gbogbo tá a bá tọrọ bílẹ̀ ní ọlọ́dà kò mọ́sà sí ọdún bá wa sí lójú àgbo méjì fájà rà yìí mọ̀ mojísọ́lá وعلى آله وأصحابه واتباعه وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه واتباعه وسلم alhamdulilayi jọba àrẹ́lẹ̀ ìwí alhamdulilayi ìwòrò ó tọ́ ibi òkú la wá àkọ́kọ́ alápàdúgbà ní ká sọ pé alhamdulilayi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آم ولا حول ولا قوة أصلكما أما في الله وتنبي أبي afahàn òbí wa fi bẹ̀ wá afi tó tóbi jù níwájú ẹnì kọ̀ọ̀kan afi bẹ̀ wá yìí. bá a sọkún látò ní pẹ̀lẹ́. kéèyàn wá wà lórí ẹkún dòní kò lè dí òkú nì. ìdókù tá a fẹ́ fi sí pẹ́rẹ̀ òun náà làwọn eléyìí tá a fẹ́ ṣe yìí. àmọ́síwájú ní kíkí bá a kí ọlọ́run tá a sì kí àdéhùn Muhammad. a kí àwọn tí wọ́n bí wa ọlọ́kùnrin wa kí wọn. kí àwọn tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ọmọ Yusuf lágbàjì ọmọ aṣẹ́kọ̀ àdà àti gbogbo àwọn ẹni ọlọ́run bisimilayi kúrò ọ̀rọ̀ bisimilayi ọlọ́run ahad ọlọ́run sọ́rẹ̀ lábẹ́ ẹni tó làm yúlẹ̀ wọ́n làm yẹ kó lọ́hùn kúfúnwán ahad. látara bẹ́ẹ̀ kò kí àfáàní ṣé abdulkadi ọ̀lẹ́sìn ọlọ́kùnrin sàbẹ̀sàlẹ̀ kúrò ní fún yín kò kí àwọn àfáàrà Ismail.

tá a fi wà láàyè yìí kò sí nǹkan kan torí ìfẹ́ ni ìyá kàníyà ọlọ́kùnrin sábà sàmọ̀nà yìí náà àtàlẹ́ ni wọ́n ti jáde nítorí àlájà àfihàn ọlọ́kùnrin àdúrótì yìí látara bẹ́ẹ̀ mo kí atọ́rọ àdúrà fìdá òní. يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله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 tó wà láti yọ tó ti kú. lọ́rọ̀ ọba kìlọ̀. èmi ní òtò mọ̀ ibi tó wà. ọ̀gbọ́n kọ́lá sọ̀dí. ìsáàtà wà làdínàṣù bá dàdínàfúnì. ìsáàtà wà làdínàṣù bá dàdínàfúnì. lùtàkì ilé ìlú òhun ní bàdá. lùtàkì ilé ìlú. jẹ́ tí ọmọ rà tí ọmọ jẹ́ àríkọ́sẹ̀ dáadáa. torí àwọn ọmọ wa ń kọ̀rọ̀ tinú ayé pẹ̀lú fíìmù tẹ́ ẹ ṣe. tẹ́ ẹ bá rántí dọ́jọ́ kẹ̀yìn nìkan nínú sàárè ẹ máa ronú sí fíìmù tẹ́ ẹ mọ̀ sí. ẹ dàpọ̀ mọ́ àìlè ni wọ́n bá sọ̀rọ̀ dàrẹ́tì báyìí. bá a bá ti tún kákó òbí náà kò síbi láti nítorí àsìkò gbogbo wa pátá ẹ̀yàpọ̀ ẹ̀jẹ̀ àtẹwọ́ wa. bá a ti pọ̀ tó yìí alájàrá yìí má ọlọ́dà kò mọ́ sàbá àmọ́kọ̀ sásìkò ọlọ́wọ́ lágbàdúrà náà yọ Muhammad. sọlá ọ̀rẹ́ mi sọlá. alájàrá yìí má ọlọ́mọ sàbá wa sàlékún kẹkùn. alẹ́kùn kẹ ọlọ́mọ sàbá wa mú u bá. alẹ́kùn yọmọ ọlọ́mọ sàbá wa mú u bá. alẹ́kùn ọlá àwọn ẹni ọlọ́run bisimilahi kúlì hu ọlọ. bisimilahi rahmani rahim kúlì hu ọlọ ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. lèyí dájú kọ̀ọ̀kan ẹgbẹ́ antv àti gbogbo ẹgbẹ́ tí ń bẹ ń bí tájàrà yìí máa wà láàrin yín ọlọ́run mú kúrò láàrin yín nígbà tẹ́ ẹ̀rọ kan ikú ọ̀wọ́wọ́ ọlọ́run mẹ́jú sáà ní. ọlọ́run mẹ́ àmọ́ bàbá ṣe nífẹ̀ẹ́ rẹ̀ sí là ń ṣe yìí àti mùsùlùmí inú wa àti kírísítẹ́nì inú wa ọlọ́run dákun má ṣàrọ̀ wa lójú ikú àìdàrà yìí má ọlọ́run má ṣe é lákùnfà ọlá àwọn ẹni ọlọ́run bísímìláì ìlàbí bísímìláì rahman rahim ìlàbí quraish ìlàbí bíbélì lọ́sídá ìwọ̀sẹ̀ fàlíyà kùdùrọ̀ pàtàkì lẹ́yìn alẹ́ ni àtàwọn ohun èlò yẹn. وآمنوا من الخوف آمين ẹ dákun gbogbo ẹni tí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá sì mọ̀rún yìí mọ́lá ẹ dákun lọ sàlùwàlá. Oh, gbogbo ẹ̀yin wa ẹ dákun. é muito ruim. A frente do seu é entra o índice. Pronto, colhi de pronto. E o Iago Comicharismo. La ilaha لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم èyí tó kù tí àrùn tí tọ́láwọ́ sì bí wá ó ní pé gbogbo ẹni tí alágbára yìí máa bá jẹ ní gbèsè àbí ó fi nǹkan pamọ́ sí pé bàbá ń fi kíní pamọ́ òǹkan rẹ̀ wá wà lọ́wọ́ alágbára yìí mẹ́ẹ̀ kó dákun kó jáde nítorí tán náà wọ́n padà lọ láàrin ìṣẹ́jú mélòó kan nísìn. ẹ dákun ẹlẹ́kẹta lélẹ́yìí torí tán náà agbàgbé nu lẹ́ni ọlọ́run ó sì bí wá bàbá béèrè ó ní pé gbogbo nǹkan bóyá òfin nǹkan kan pamọ́ sọ́wọ́ alájàrá yìí mọ́mọ́ jísọ́lá ọláìyá bóyá òfin nǹkan kan pamọ́ sọ́wọ́ ẹ̀ àbóyáwó lọ́wọ́ rẹ̀ jọ torí gbogbo nǹkan ẹni tí alájàrá yìí mọ̀ tó bá ní nǹkan kan lọ́dọ̀ rẹ̀ pé bóyá o fi nǹkan kan sọ́wọ́ Rahimat. àbọ̀ ọmọ ẹjọ́ ní bísíǹsì kan àbọ̀ ra nǹkan kan síbì kan àbọ̀ ní bùkún dúkìá kan bì kan tó o bá mọ̀ gbìyànjú torí tọ́lọ́ nǹkan ọdẹ àpadà kó o sì sẹ́lẹ̀ ìgbìyànjú tiẹ̀ bọ́ ọ mọ̀ torí pé bóyá ọ padà gbogbo wa là á padà lọ́njọ́ kan eléyìí náà ni ọ̀rọ̀ kẹ́yìn tí kálukú wa afọlọ́ ọlọ́run àfi bí ọlọ́run àfi títóbi rẹ̀ àfi bẹ́ẹ̀ gbogbo wa nísì là á padà nu ọgbà yìí bá bá tiẹ̀ láàrin padà àwọn tọ́lọ bò onígbà ká dúró mọ́. Allahumma salli máa ṣe ìdúró tọ́lọ́ bá lè fún un ẹni tó ń pè é tó máa kàn yín tó máa kàn wá ní ọ̀tá wa. kí ni àbàlá kí ni àkó. wàbí àánú. àbẹ̀gbẹ́ tèmi àti ẹnu ọ̀dà nìkan yìí ni. Allahu Akbar Allahu Akbar. Allahu akibaru Allahu akibaru Allahu akibaru Allahu akibaru Allahu akibaru Allahu akibaru Allahu akibaru Allahu akibaru Allahu akibaru Allahu akibaru. Allahu akibaru Allahu akibaru Allahu akibaru Allahu akibaru Allahu akibaru Allahu akibaru Allahu akibaru. Allahu أكبر Allahu أكبر Allahu أكبر Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Sallu ala Nabi al-Karim Sallallahu alaihi wasallam Ẹjọ́ ìwé, a ní ìdí ewé tútù kò bá jẹ́ fúláwà kò bá jẹ́ ewé míì. wá tó yẹ ká ṣe òun leléyìí tá à ń ṣe yìí anabi wa muhammad ẹ dákun èyí dájá ìkéré ó ní tí òkú bá kú kí wọn ṣe tẹlifíìnù fún un. oorun àkọ́kọ́ rèé nínú sàárè tí ó kọ́kọ́ sùn gbóòrùnjú àkọ́kọ́ bá ti dà gbogbo yòókù ti dà táwọn màláíkà bá dé tí wọ́n bá ń béèrè béèrè lọ́wọ́ ẹ̀ ní tí ó fi dá wọn lóhùn láfẹ́ kọ yìí lápá bá wa da ewé lé lórí ọ̀ya bisimilá ẹ bá wa kó ewé tó kù wá ó ti tó báyẹn ẹ ẹ sọ fún wọn fún ọ dáadú. ọ̀gẹ̀dẹ̀ ọyọkọ. ẹ jẹ́ wo kólé yìí nìyẹn náà wá èyí jẹ́ bá ti mọ̀ dà padà máa tún ọmọ kó bọ̀ wá ó ti tó báyẹn. Àlàkẹ́ yá Rahimat Bintu Abọ́sẹ̀dé Àlàkẹ́ ya rahimat bintu abosede alabe uskur isa ja alimunkaru wa nakiru an alani. uskur ma kharajta min ad-dunya واجعل قبرها روضة من رياض الجنة آمين ولا تجعلها أفرة من أفر النار آمين بأرمة آسئ شر رمضان اللهم اجعل ثواب ما قرأناه آمين ونورنا تلوناه آمين هدية ووسيلة آمين إلى روح العاج الرحيمة بنت أبوسدي واجعل قبرها روضة لم يكن الله كفوا أحد آمين آمين آمين يا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين

نهيبكم ومنها نوركم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى نريدكم ومنها نريدكم تارة أخرى منها خلقناكم وفيها نريدكم ومنها I'm Thank you. mini ọba déùsì mo ní swaga náà ni swaga náà ni kó máa swaga lọ ni nínú mọ́tò ẹ máa swaga lọ nínú ilé kó máa swaga lọ tó bá wà lórí ìtìbí kó máa swaga lọ nílé iṣẹ́ kó máa swaga lọ swaga náà ò bàjẹ́ títí láéláé èmi fọwọ́ sí àyùbá o. àyùbá mi fọwọ́ sí àyùbá o. ṣé wọn náà fọwọ́ sí pé kó máa swagalicious náà kó máa swagalicious. mo fọwọ́ sí kó swaga déwálé o èmi fọwọ́ sí kó swaga déwálé o tó bá rẹ́ni tó bá ti swaga fún ó ti dá fóònù tọ̀hún àyùbá kọrin kọrin. swaga swaga. kó swaga fún mi kó swaga fún gbogbo wa àní kò swaga fún mi kò swaga fún gbogbo. bí mo ṣe kọrin ijó swaga láàrin rin. ẹ lè wá